ẹ káàbọ̀ padà orí ètò bó ṣe lọ ni ẹ ṣì wà yìí lábala bó ṣe lọ lórí ẹ̀kọ́ wa níbi tí a ti máa máa yànnàná àwọn ọ̀rọ̀ pékèpé kí ni ìyàtọ̀ láàrin ẹ̀kọ́ tàbí àbínibí àwọn kan wà tó yẹ pé wọ́n kọ̀ọ̀kan ni àwọn kan wà tó yẹ pé àti dààmú wọn ni orúkọ tèmi ni adébíyí adébísí ọmọwùmí mo rẹ ẹni kejì tá a mọ̀ síbisíbí amẹ́lẹ́jọ pàtàkì kan wá síbí láti yànnàná ọ̀rọ̀ fún wa lórí ẹ̀kọ́ àti àbínibí ẹ ẹ bá wa sorúkọ yín sáà. mo kí gbogbo wa ń lé orúkọ tèmi ni adélani adésànyà àwọn èèyàn máa ń pè mí ní dela prince. ẹ ṣe sà ẹ jọ iṣẹ́ wo lẹ ṣe gangan. olùkọ́ ni mí mo sì tún máa ń ṣe iṣẹ́ tí àwọn kan máa ń pè ní ayàwòrán hmm. àwọn tó máa ń ya nǹkan lẹ́yìn tó máa ń kọ́ ìbọn ṣe ń ṣe bẹ́ẹ̀ ni. ẹ ó ti tó ọdún mélòó tí ẹ ti ń ṣe iṣẹ́ yìí. ah Eh, tábà ní ká ṣe ní ní èjì mẹ́ta á tó bí ọdún mẹ́rìndínlógún láti ń bàbọ̀. ó gbọ́rọ̀ gan ẹ ẹjọ́ sà afẹ́kẹ́sáré yànnàná ọ̀rọ̀ fún wa lórí ẹ̀kọ́ àti àbínibí ẹ sáré sọ ìyàtọ̀ tó wà láàrin wọn àti báwo ló ṣe papọ̀. ẹ̀kọ́ ni ohun tí a kọ́ àbí tí wọ́n kọ́ ni ní ọ̀nà méjì hmm. nípa ti ìwé àbí nípa ti iṣẹ́ ṣùgbọ́n àbínibí ni ẹ̀bùn tí Ọlọ́run fún èèyàn láti òde ọ̀run wá eléyìí dẹ̀ rí gbà mìíràn ẹlòmíì ò kì í máa ń mọ nǹkan tí Ọlọ́run fún òun lẹ́bùn as ẹ̀bùn ṣùgbọ́n àwọn èèyàn ló máa rí nǹkan tó ní ní ẹ̀bùn tí àwọn olóyìnbó máa ń pè discovery. ẹ ṣe gan ẹ sọ nǹkan kan nísìnyí ẹ ní àwọn kan wọn ò mọ nǹkan tí Ọlọ́run dá mọ́ wọn ẹ eh, báwo ni a ṣe lè mú jáde nínú wọn tàbí báwo ni wọ́n ṣe lè mọ nǹkan tí Ọlọ́run dá mọ́ wọn. Hmm. olótù èyí yóò le kò sì tún le ṣùgbọ́n díẹ̀ lọ́wọ́ olùkọ́ púpọ̀ lọ́wọ́ òbí àwọn òyìnbó máa ń ṣọ́ ọmọ wọn láti kékeré kí ni ohun tó fẹ́ràn láti máa ṣe jù ọmọ mi wà láti kékeré bí kò jẹun tán kó mu ṣíbí. Mm àti abọ́ tó fi jẹun kó máa lù irọ́ wọn bẹ́ẹ̀ a ti rí i pé ó máa di onílù lọ́la àbí kó di instrumentalist èmi ìwà àbí kó máa yà nǹkan ni sórú ẹni bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú olùyà ni kọ́lá máa ṣe wá lẹ́nu ìyà nǹkan tí mo mí ni pé bí àwọn tó ń ya àwòrán àbí àwọn tí ó ń fi ọ̀dà kún nǹkan. ẹ ṣe gan ẹjọ nínú ẹ̀kọ́ wa àwọn ọmọ mi wà tó yẹ pé wọ́n máa ń tètè mọ̀ nǹkan àwọn ọmọ mi wà a gbọ́dọ̀ take àwọn process yẹn ìlànà kí wọ́n tó mọ̀ kí wọ́n tó grab ẹjọ́ ṣe lè sáré bá wa sọ nǹkan tí a lè ṣe fi ń rún àwọn ọmọ bẹ́ẹ̀. ẹ̀wẹ́ olóòtú nítòótọ́ àwọn olóyìnbó máa ń pe àwọn irú ọmọ bẹ́ẹ̀ ní slow learners hmm. àwọn kan dẹ́wà tó pé bá a ṣe sọ báyìí ló máa ti sink sí orí wọn nítòótọ́ ọmọ tí ó bá yẹ slow learner a máa máa ṣọ náà ni àá wo nǹkan tí ó láì láti máa ṣe jù ìyẹn nìyẹn máa ṣe lórí tí yẹn máa fi develop tó máa fi develop interest yẹ nínú nǹkan tí yẹn ń ṣe yẹn láti dè mọ́. ẹ ẹ mọ̀ pé àwọn míì wà tó yẹ pé àwọn òbí mi àwọn olùkọ́ ló máa ń sábà dá ẹ̀bì lé lórí pé ah wọn kì í kọ dáadáa wọn máa ń believe bíi pé àwọn olùkọ́ nìkan ni iṣẹ́ wà lọ́wọ́ wọn. Hmm, kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ òbí tí a bá bímọ láti kékeré òbí ni olùkọ́ àkọ́kọ́ tí ọlọ́run máa ń rán sí ọmọ àwọn lọ́wọ́ àwa wáyé àwọn lọ́wọ́ àwa wáyé ṣùgbọ́n síbẹ̀ náà àwọn náà máa kọ́ ọmọ ọ̀rọ̀ sísọ òbí ló máa kọ́ ọmọ lọ́rọ̀ sísọ lọ́rọ̀ sísọ hmm. ó fẹ́ jẹun ó fẹ́ yàgbẹ́ ọmọ fẹ́ tọ̀ iṣẹ́ òbí ni so tí wọ́n bá ti wá wà ní ilé ẹ̀kọ́ Hmm. iṣẹ́ yẹn ò tán síbẹ̀ àgọ́dọ̀ fi dá àwọn olùkọ́ nìkan hmm. àwọn akẹ́kọ̀ọ́ náà àmì àwọn òbí náà gbọ́dọ̀ dá sí i. Hmm. òun lẹ ti gbọ́n yẹn olùkọ́ níṣẹ́ tiẹ̀ àwa òbí náà a níṣẹ́ tiwa àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n tún níṣẹ́ tiwọn pẹ̀lú ẹ ṣe gànsà ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré béèrè ìbéèrè kan lọ́wọ́ yín nípa ti abínibí kí ni iṣẹ́ tó wà ní ọwọ́ òbí torí àwọn òbí mi wà tó yẹ pé wọn ò tiẹ̀ ráyè tọmọ dépòdépò pé wọ́n máa mọ nǹkan tí ọmọ wọn lè ṣe kí ni àwọn òbí wa lè ṣe sí ọ̀rọ̀ àbínibí láti gbé jáde nínú àwọn ọmọ wọn. ẹ ṣe olóòtú ní orílẹ̀-èdè wa nàìjíríà ń bẹ a rí examples ta lè fi ṣe àpèjúwe Fẹ́lá Aníkúlápó kọ́lọ́hún fọ̀rùn kẹ́ bàbá ẹ̀ mẹ́sìn náà fẹ́ kó study hmm. ṣùgbọ́n gbà tí ó dé ìlú òyìnbó ọ̀tọ̀ nìkan tó mú wálé fún wọn léwu ẹ̀rìn music ló lọ ṣe lọ́hùn hmm. láti kékeré dẹ̀ rí Fẹlá jẹ́ ẹ̀kọ́ tẹ́ pé ó máa ń fi nǹkan ṣeré kó máa lu nǹkan kó máa lu nǹkan kó máa kọrin so irú ọmọ bẹ́ẹ̀ yẹn òbí ní iṣẹ́ tó pọ̀ láti ṣe lórí ọmọ hmm. wọn gbọ́dọ̀ máa ṣọ́ ọmọ láti discover talent irú ọmọ bẹ́ẹ̀ bá ní then tó bá ti wá rí pé ọmọ yìí ń ṣe nǹkan báyìí báyìí aha ìyẹn náà máa ń fà lé olùkọ́ ẹ̀ lọ́wọ́ olùkọ́ á mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ láti ṣe fún ọmọ bẹ́ẹ̀ so that wrong bẹ́ẹ̀ kò ní go astray tí wọ́n bá dàgbà lọ́jọ́ iwájú wọ́n lè kó méjì pọ̀ tí ò ní ní kò ní jìkan lọ́wọ́ ẹ̀kọ́ àti ẹ̀bùn. bẹ́ẹ̀ni òótọ́ ni a ní àwọn àpẹẹrẹ oríṣiríṣi lóòótọ́ àwọn òbí mi wà tó yẹ pé wọn ní ah lọ́ọ̀yà lọmọ ìgbọ́dọ̀ ṣe àwọn ọmọ mi tó yẹ pé dókítà làwọn fẹ́ ká ọmọ ṣe but ọmọ tó yẹ pé orin ló fẹ́ kọ ìlú ló fẹ́ lù bóyá tíátà ló fẹ́ ṣe àwọn mìíràn náà torí iṣẹ́ tíátà kíní kan ti pọ̀ jù aṣọ ti pọ̀ jù ẹ ọmọ ọ̀rẹ́ mi ó ṣe dókítọ̀ ọmọ ọ̀rẹ́ mi ó ṣe lọ́ọ̀yà èmi fẹ́ kó ṣe ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mú ẹ̀bùn yìí jáde ẹ jẹ́ ká encourage wọn ẹ jẹ́ ká múnú wọn dùn pé à nǹkan tó wà nù ẹ̀yìn mo fẹ́ kó ṣe ó kù ìbéèrè kan tí a fẹ́ béèrè kí a tó máa lọ nínú ẹ̀kọ́ èdè àti abínibí ẹjọ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti báwo lọ ṣe tán. Hmm. thank you very much olóòtú ẹ̀kọ́ ó dá a sọ náà pé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ilé àwọn Yorùbá nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ẹ̀kọ́ dá dúró èdè ó dá ìyẹn ni ọ̀rọ̀ tá à ń sọ báwo ni ẹ ṣe máa mọ̀ pé Yorùbá ni mí. Hmm. níbi orúkọ ni tí n bá ní Peter lórúkọ mi tí mo ní bàbá mi jẹ́ Michael ó máa dín kọ́ láti mọ ẹ̀yà hmm. tí mo jẹ́ ṣùgbọ́n pẹ̀lú orúkọ tí mo dárúkọ Adélani Adésànyà hmm. ọmọ Yorùbá lélẹ̀ olóòtú mi dẹ̀ rí eh, Adébísí Adébíyì so àṣírí ti tú Yorùbá ni gbogbo wa ìyẹn bẹ́yẹn then abínibí ní tiẹ̀ kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ ẹ̀bùn nílé ìjẹ́ ẹni tó bá ní ẹ̀bùn ó máa ń da fún èèyàn tó bá ní ẹ̀bùn tó dẹ̀ mọ ẹ̀bùn tóun ní láti lò ní ọ̀nà tó tọ́ pẹ̀lú èdè ẹ̀yà tí ẹnìyẹn bá tí ó jẹ́ àti ẹ̀kọ́ ìyẹn ló máa jẹ́ kí ẹ̀bùn ẹ̀ kó gbòòrò hmm. léyìí tó máa fún ìlú yẹn ní iyì àti òun fúnra ẹ̀ àti àwọn ẹbí ẹ̀ ní iyì láwùjọ. ẹ kí ni àmọ̀ràn tẹ́ ní fún àwọn òbí wa àwọn òbí tó yẹ pé táwọn ọmọ wọn bá sọ yorùbá nílé báyìí hmm, àwọn shut up there i don't want you to see there àwọn ọmọ tó yẹ pé òyìnbó kùrà lọ sọ ní ilé ìwé kí ni àmọ̀ràn tí ẹ ní fún àwọn òbí wa. èèyàn bí wá ń lé ẹ wọn ní kí n gbà yín lámọ̀ràn mo lè má tó láti gbà yín lámọ̀ràn ṣùgbọ́n ẹ máa gbọ́ eléyìí torí yorùbá ni mí mo sì nígbàgbọ́ nínú yorùbá gidigidi gẹ́gẹ́ bí àwọn olóòtú wa ẹ̀yin ìyá wa ńlé àwa tí à ń bá yín sọ̀rọ̀ yìí iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ tí a lọ ìyẹn tó ń pè alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school public school làwa lọ ṣùgbọ́n adúpẹ́ ọlọ́run gbàgbọ́ yìnbó àwọn bàbá náà tí ó rán wa ní iléèwé wọ́n sọ òyìnbó so nídìí èyí ẹ jẹ́ ká máa bá wọn sọ àwọn bá wọn sọ yorùbá yìí ń lé tí àbá bá wọn sọ ó máa di àléébù fún àwọn ọmọ ẹ ní ọ̀la ni kọ̀sá àwọn ọ̀rọ̀ kan wà tá lè bá wọn sọ tí wọn ò ní gbọ́ yorùbá ní eh, nǹkan tá à ń pè ní eh, àkànlò àkànlò èdè bá mi gbé nǹkan wá nǹkan yẹn òun ló máa yé tán bá ní àlejò ṣùgbọ́n tí hmm. wọn bá ń bá sọ yorùbá kò ní máa mú àwọn nǹkan bẹ́ẹ̀ kò ní mojú kò ní mọ́ra so ẹ̀yin òbí wa ní mo bẹ̀ yín ẹ jẹ́ ká máa bá wọn sọ èdè yìí nǹkan tí ẹ ṣe ń san owó tẹ̀ ń san nílé ìwé yẹn ni òyìnbó wọn á gbóyìnbó léwe nílé ẹ bá wọn sọ yorùbá nílé òyìnbó yín tí ẹ ń sanwó ẹ yẹn wọn máa sọ ó ṣọ ṣùgbọ́n mo rọ̀ wá kẹjẹ ká máa bá wọn sọ nílé á lè help àwa fúnra wa á lè help àwọn ọmọ yẹn lọ́jọ́ iwájú kí ló wà kó ràn wá lọ́wọ́. ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká máa bá ọmọ wa sọ èdè wa Ìgbò ẹ bá ọmọ yín sọ Ìgbò Yorùbá ẹ bá ọmọ yín sọ Yorùbá Haúsá náà pẹ̀lú ẹ bá wọn sọ Yorùbá nítorí tó dé ìta ilé nìkan kọ́ ló máa gbé tó dé ìta náà wọ́n á lè bá àwọn ọ̀rẹ́ wọn sọ Yorùbá ọmọ mi wà tó ah I don't understand that Yorùbá yìí ṣe ẹ má jẹ ká ẹ jọ ẹ kọ́ wọn ní àwọn Yorùbá tó jinlẹ̀ kọ́ lè máa sọ ẹ ṣókí lọ́gbẹ̀ oge ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn pàápàá bí ẹni tí ń lọ pápá lórí bó ṣe lọ lórí pápá ìyẹn sport